mo kára lé mo kérò ọ̀nà mo kí gbogbo ẹni tí mo bá ń wájú akandọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi ajáwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ẹ̀ka ni mi ò máa dó fọ tìlé òtítàlẹ́ ọmọ rẹ̀ rùmọ́ sọ ayéré ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù èyí tó fọpọ̀ ẹ̀bí ẹ̀gbọ̀n òwú ọmọ yẹnuyẹnu akandọ̀rọ̀ Awíkonko kí ni mo ní sọ láàárọ̀ yìí pápápá náà ni mo fẹ́ ṣe é hmm, tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ awuyewuye tó wáyé nípa Bobrisky very dark man Fass àti Falana uh, because to the best of my understanding mo believe pé gbogbo àwọn tọ́rọ̀ kan ti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe àzìn pé wọ́n ti mẹ́nu kúrò lórí ẹ̀ but mo wá ṣàkíyèsí pé ohun tí ò yẹ kí wọ́n drag ni wọ́n ń drag ju bó ti tó àti bó ṣe yẹ lọ ta ló ń drag ọ̀rọ̀ yìí òun náà ni Bobrisky àti very dark man ntí Falana àti Fásì ń béèrè fún it's just a simple thing retract ọ̀rọ̀ yìí sọ pé kò involve mi um, apologize so now gbogbo wa ń drag ẹ̀ mọ́ra wọn lọ́wọ́ Bobrisky ń ṣe nítorí pé òun ní lọ́ọ̀yà wọ́n ti kì í láyà because nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ Bobrisky sọ pé rọ ni Ferdinand máa pa but later ni Bobrisky sọ wípé ẹ̀rù ọba òun ẹni wí àtàn bá fẹ́ gbẹ́jọ́ lọ ìgbà tó tó yá náà ló tún jáde pé ó ń ṣe ohun bíi kó wọ́n gbẹ̀mí ara òun pé òun ò tí ì rórí nílé ayé òun ṣùgbọ́n òun rò báyìí bíi pé kò ń gbẹ̀mí ara òun so with that oríṣiríṣi àwọn èèyàn ń fún la advisor ó ní láti ṣe bẹ́ẹ̀ mọ́ pa ara ẹ mọ́ ṣe nǹkan kan wẹ́ ẹni tí lè ń jóná ta kí bò sí ẹ̀gbẹ́ kọ́ jáde àkànfẹ́ràn rẹ̀ ni bó bá jóná kú mọ́lé kò sí nǹkan tá a fi irú ẹ̀ bọ̀ so after that lọ́wọ́ sọmọ encourage pé ẹni wíwà tó bá tiẹ̀ fẹ́ já sí òun ready ṣe gbàgbé àwọn house of rep members wọ́n gbé panel kalẹ̀ níbi tí wọ́n ti invite very dark man Bobrisky uh, prison correctional center àti efcc efcc wá correctional center wá ferry darkman wá Bobrisky nìkan ni ọ̀yọ́jú kọ̀dẹ̀ torí ẹ̀ kó wú tẹ̀tẹ̀ kọ́lọ́n jẹ́ kí gbogbo ọmọ lágbára kọ́lọ́n jẹ́ kí gbogbo ọmọ lówó náà ọ̀rọ̀ tí wàá ń ṣẹlẹ̀ yìí lójú tèmi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti kó sínú ntòkónú náà ní ìgbéraga mọ́tòmọ́tò. Moto, moto mo lágbára ntó bá wù mí mo lè ṣe ntí n bá ṣe kọ̀sẹ̀ ntí ó yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò ṣùgbọ́n àti gbàgbé ijọ́ kan tí kú ọ̀pá wa lójú dé naturally ilé ayé la ti bá gbára ilé ayé la ti bówó ilé ayé la náwó ilé ayé la lu agbára but nevertheless ìwọ̀nba náà ló yẹ ká lò mọ́ so like I said um, ìdílé falana wọ́n fún Bobrisky ní ultimatum ráì pé fourteen days pé kó retract kó dẹ̀ apologize pé o ò sọ bẹ́ẹ̀ fún o ò sọ bẹ́ẹ̀ pé àwọn involve kó dẹ̀ sọ wípé kó deny wípé irọ́ lòun pa meanwhile irọ́ ni Bobrisky pa already and again àdẹ̀ tó lè sọ pé irọ́ ní ń pa ìdí ni pé ó dárúkọ SAN ni kò dárúkọ Fálànà Fálànà kankan ni SAN ti wà lẹ́kọ̀ọ́ Fálànà nìkan kọ́ ni SAN tó wà ní Nàìjíríà Fálànà nìkan kọ́ ni SAN tó wà nílẹ̀ Yorùbá SAN pọ̀ gan ṣùgbọ́n problem tó wà ń bẹ̀ ni pé tán bá dárúkọ SAN Senior Advocate of Nigeria Fálànà lọ́wọ́ kọ́kọ́ ronú ń pa ẹ̀ so ìyẹn certain now um, nínú First note tí Very Dark Man release ńgbà ni Bobrisky ti fi ló ti sọ̀rọ̀ wípé ìgbà tóun tó ń dájú ẹ̀wọ̀n fóun àbí ìgbà tóun wà ní kọ́sítọ́rì àwọn uh, EFCC ẹ̀sùn tí wọ́n fi kan ni pé òun bà náírà lójú jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni money laundering so ó wá ní tẹ bá rí i pé later àgbọ́mọ́ni ọyọ ọmọ ọdúrọ̀pù kéèsì money laundering nínú ẹjọ́ tí wọ́n fi kàn án nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án pé kò déédéé rí bẹ́ẹ̀ o ó ń ra ìgbà padà fúnra òun ni o bóun ló ṣe wá ràgbà padà ni pé òun fún àwọn EFCC ní ten million naira òun bèè lọ wọn pé bẹ́ẹ̀ bá fẹ́ right of eléyìí tí ò ní sí money laundering nínú kéèsì mi mọ́ kí gbà ẹ̀jẹ̀ àṣẹ̀tù ẹ̀ out of court ń tiẹ̀ àwọn sọ pé ó dáa tá a bá máa yọ money laundering. ó san ten million naira òkè yìí òun dẹ̀ bẹ̀rẹ̀ sí ní appraise sáwọn èèyàn ó yẹ kó o send owó nínú àkáǹtì òun but unfortunately wọ́n ti froze àkáǹtì òun látìgbà tí FCC ti arrest òun bọ́ndẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tó bá jẹ́ pé wọ́n ti kẹ́fin money laundering nínú àkáǹtì ẹ̀ wọ́n máa froze ẹ̀ náà ni wọ́n máa freeze ẹ̀ ni now pé and again òun òun o òòsùn correctional center o wọ́n gba ilé fóun síta ni o tọ́jọ́ òun fi pé o ọjọ́ ẹ̀gàn ọ̀dẹ̀ tó pé gan tán fi release ẹ̀ so wọ́n gba ilé òun fóun síta ni ṣùgbọ́n kí wọ́n tó gba ilé fóun síta wọ́n láwọn fẹ́ ṣe senior advocate kan ó lóun fẹ́ ṣe presidential pardon fóun so wọ́n ṣàjò ní ten million naira wọ́n ní ten million naira ló máa fi ṣe ó ṣàṣọ̀gbà gbọgbẹ́ bárabàra so níbẹ̀ ló ti pe fast fásitì confam ẹ̀ pé ó pè ń pé kò yà ní three million naira àwọn kan sọ pé fásitì fún ní two million àwọn kan sọ pé fásitì ò fún lówó kankan bọ̀ fásitì sá confam ẹ̀ pé lóòótọ́ ló béèrè three million naira lọ́wọ́ òun lára àwọn èèyàn tó yá lówó láti rẹ́ni tó yá ní four million àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó padà wàá dìjà wọn lítà so now um, gbogbo àwọn nǹkan yẹn ló fà á tí wàhálà fi they here ndia! ya a corruption wà ní EFCC corruption wà ní correctional center corruption wà láàrin ọlọ́pàá corruption wà nínú iṣẹ́ sọ́jà ń bọ̀ wá ní òsì corruption lórílẹ̀‐èdè nàìjíríà corruption ni virus tó ń jẹ wá ó dẹ̀ ti jẹ wá kí gungan lórílẹ̀‐èdè nàìjíríà kò síbi tí ò wà corrupt gbogbo ala corrupt ó ń ṣe ọwọ́ corrupt ó ń ṣe oṣù corrupt ó ń ṣe ọwọ́ bíi kó dínwó irinṣẹ́ tó fẹ́ lò kó mọ̀ bá kó mọ̀ sojú lówó fún yín kó ṣe ṣàgbẹ̀ lójú yòyò tẹ́ ẹ máa lò tí ò ní pẹ́ níwà lẹ́mi wọn bẹ́ẹ̀ fóònù ẹ̀ ti ń ṣe bàtà ní owó pé kó bá ń bíùdì bàtà ìtẹ̀lẹ̀ tí ó tètè jẹ ní ọba yín rà ẹ̀dẹ̀ sanwó quality ìtẹ̀lẹ̀ fún yọ lọ ra replica ẹ̀ ní so kò sẹ́ńtì ọ̀ corrupt nínú wa ókè o ọ̀rọ̀ yẹn wá ń lọ káàkiri kálukú pẹjọ́ kálukú gbẹ̀rẹ̀gba lọ́ọ̀yà nkankan ẹ̀ ń bá lówó náà ní í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n Fálànà ẹbí Fálànà ò nídìí láti gba lọ́ọ̀yà kan dàbí alára wọn ní ṣéǹbà fúnra wọn so ní ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí òde ni seventeen àbí eighteen òde ni seventeen that is lọ́jọ́ kẹrìnlá oṣù tá a wà yìí on the fourteenth náà ni um, legal team legal representative Falana ni wọ́n kọ lẹ́tà sí Bobrisky so um, ọ̀gbẹ́ni um, Ọlọ́runfẹ́mi Akínyẹmí àti Táíwò Ọláwándé eh, wọ́n kọ lẹ́tà sí Bobrisky so wọ́n ní ìgbésẹ̀ Bobrisky láti dárúkọ Falana àti fas nínú tó gbé jáde bíbí ìgbà tí èèyàn kàn fẹ́ borúkọ èèyàn jẹ́ ni so lẹ́tà àwọn kà báyìí we are counsel to Mr. Femi Falana son and Mr. Folarin Falana aka Fas. hearing after referred to as our clients on whose behalf we write these statements against them we have confirmed that you took advantage of your recent imprisonment to extort money from a group of artists and other members of the public. You will recall that on 4 May 2024, you called Mr. Folarin Falana, popularly known as FAS, and requested 3 million naira 3 million naira to secure special treatment at Kirikiri Correctional Center. Although FAS refused your, your request, you falsely claimed in the video that he told you his father, our client, had agreed to write a letter of pardon for you. You also stated that our client had spoken with you and that 10,000 10 million naira was required to bribe officials to process your pardon. The letter, okay, in another video, you claim to have paid 5 million naira upfront to a senior advocate of Nigeria to secure a federal government pardon over charges filed against you by the EFCC. You further alleged that the senior advocate initially requested ten million naira for his legal services but due to your frozen account you could not raise the full amount. Falana's legal team clarified that no such conversation had ever taken place and that Bobrisky's allegations were aimed at extorting money from the public while tarnishing Falana's professional reputation. In fact, you have published a list of individuals who believed your fabricated story and contributed millions of naira supposedly to pay our client to write a letter of pardon and bribe public officers on your behalf. Your decision to involve our client in your criminal activities was purely a figment of your imagination. Contrary to your baseless claims, You never instructed our client to write a letter of pardon for you. So then it is clear that you made this defamatory statement recklessly, knowing full well that you did not call our client to request a letter of pardon. Our client has never spoken to you regarding your pardon or any other matters. Given that our client has secured pardons for over 300, 300 Nigerians convicted by military and civilian courts in Nigeria, Libya, Thailand, and Gambia on a pro bono basis. Your defamatory statements have severely damaged, damaged its reputation both locally and internationally. We therefore demand an immediate retraction of your defamatory and derogatory statements along with a prominently aired or published apology on all platforms where your false statements have been shared. If we do not receive your formal retraction and apology within 12, 12 hours of your receipt of this letter, we will proceed with our client's instructions to pursue legal remedies, including seeking monetary damages for your malicious defamatory statements. We hope you will urgently address the issues raised herein in your own best interest. lẹ́tà láti um, ọ̀dọ̀ um, àwọn legal team lọ́ọ̀yà um, Fẹ́mi Fálànà nìyẹn so ẹni tí ó sọ̀kò sórí òrùlé fẹ́ gbọ́ tẹnu onílé kò sẹ́ni táfẹ́rú kan tó náà ò ní bọmọjẹ́ kò sẹ́ni tí wọ́n yọ gbọ́jọ́ ọkọ ẹ̀ tí ò ní já pìtìpìtì tí ò ní gbìyànjú adìẹ gan gbọ́jọ́ ọkọ ẹ̀ ó pò sí kò wá sẹ́ni tí wọ́n sọ bẹ́ẹ̀ sí tó náà ò ní sọ̀rọ̀ Bobrisky náà respond ṣùgbọ́n unfortunately àtàmọ́ ló fi ilẹ̀ má àtàmọ́ ẹ̀tẹ̀ ló ń fi ilẹ̀ palàpalàpá. Pa, kàkà kó dáhùn sí lẹ́tà tí wọ́n sẹ́ǹdì sí n tó ń sọ ni pé Bobri Abi, very dark man ni kí ebi Falana kí wọ́n dì mú kí wọ́n hold responsible ẹgbọ́n tó fi fèsì ó ní hi Okuneye Idris aka Bobrisky didn't give Falz or his dad any money for pardon as a matter of fact no penny was given to them I've said this before and I will say it again. The person that published an audio online should be should take full responsibility for what he posted in public. My lawyer will respond to any further information the public wants about this ongoing issue trending on social media. So, in reply to the letters in circulation for the law firm of the Falaners, I like to state for the records and pending the official reply from my counsel state for the avoidance of doubt that I Okuneye Idris Olarewaju aka Bobrisky did not publish any defamatory statement or statements concerning the learned son and his son fans false and that in the public domain pursuant to my solicitor's letter dated twenty seventh day of September twenty twenty four. that I have denied any knowledge of what VDM published. I stand to express denial and put the matter to strict proof and advise that whoever has been defamed should owe the publisher of defamatory content and my fundamental right to privacy of my communications should be re respected and protected best. Okay, oh. now àwọn méjèèjì agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ ojú olóko dẹ̀rẹ́ tó wú gùdùgbùgùdùgbù sódédé wú lásán ni àbólóko fojú gbà nǹkan so ilé ẹjọ́ gíga kan nípínlẹ̀ èkó ti wá gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ Very Dark Man àti um, Fẹ́mi senior advocate tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àti ọmọ wọn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 ẹ kàn wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdídì máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ma ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa máa ní ìṣòro àti oxygen breathe out carbon dioxide wá máa ní ìṣòro máa ní kàtà ń bronchitis ó lè pneumonia cough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 is something to be treasured. Ire o.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 mo ní ilé ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ èkó wọ́n ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ Bobrisky Blackman àti ẹbí Falana uh, so now gẹ́gẹ́ bí adájọ́ Justice M.O. Daudu bọ́n ṣe gbé ìgbẹ́jọ́ wọn kalẹ̀ lórí ẹjọ́ ọ̀rọ̀ id slash eight five eight four slash gcm slash two thousand and twenty-four lọ́jọ́ ajé monday ni according to the applicants Fass and Falana the defendant very black man, knew these statements but Bobrisky's claims were false and untrue but proceeded to publish them to injure their reputation. Furthermore, the defamatory st statements are still trending on the defendant, Freddie Darkman, several online platforms, and the injury to their reputation continues as long as the publications remains online. The action of the defendant, Freddie Darkman, have necessitated the applicants, Fass and Falana, to file this Party application for preemptive remedies to prevent further acts of mischief, mischiefs, mischief that damages may not remedy should the court find in favor of the applicants. The defendant, his agents, and privies are hereby restrained from further releasing, publishing, or circulating any defamatory videos or comments about the applicants and must remove the defamatory video or comments about the applicants published on September 24, 2024 on all its online social media handles, pages pending compliance with the pre-action protocol of this honorable court. Leave is hereby granted to the applicants to serve the pre-action bundles, originating processes, and all other court processes between the parties hearing on the defendant by substituted means through his lawyer, the Jadeyanju Esco of the Jadeyanju and partners at the Rest Block, D4 White Diamond Estate, Makuru Street of Embu Street of Aminu Wuse 1, Abuja, the applicants must file and serve the pre-action bundles, originating processes, and other accompanying processes on the defendant within 14 days from today. The order in one above shall lapse after 21 days from today. I rise. Adájọ́ dájọ́ so èmi rò wípé orin tí ọba ṣòro kọ àti gbé rẹ̀ ó yẹ kó yí nígboro ẹnu téèyàn ọba kàn fẹ́ràn wàhálà àti jàngbọ̀n kò yẹ kéèyàn ọmọ rìn níbẹ̀ bẹ́ẹ̀ tàbí ṣe nǹkan tó lè mú wàhálà àti ìjàngbọ̀n wá tó bá jèmi ni Bobrisky ó yẹ kó ti apologize tó bá jèmi ni Ferry Darkman kó lọ yọ ní tí wọ́n ní kó yọ ìkúrò ń bẹ̀ Ask quickly as possible. èèyàn uh, lè lówó lóòótọ́ o èèyàn lè ní agbẹjọ́rò tó gbójú gbónu ṣùgbọ́n ẹlẹ́tọ̀ ò ní ṣàìdó lórí ẹ̀tọ́ ẹbí Fálànà ń jà fún nǹkan méjì wọ́n ń jà fún reputation wọn reputation máa ń ṣòro láti build ó yìí sì láti bàjẹ́ fún anybody tó bá fààyè lẹ̀ kí wọ́n bàjẹ́ ìdínú tí wọ́n fi mẹ́nu lélẹ̀ ìdínú tí wọ́n fi take it easy wọ́n àdẹ̀lẹ̀ take it easy until táwọn tó yẹ kó ṣe the right thing tó ń bá ṣe the right thing so ẹ̀mí etí ìgbọ́ àtàyà àgbàṣe ọlọ́run fi fún kálukú wa àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹnìkan kì í bò ní sùúrù àdédìí egun èyí náà tó wọ́n mọ́ lọ o èyí náà tó wọ́n mọ́ lọ èyí náà tó wọ́n mọ́ lọ o èyí náà tó wọ́n mọ́ lọ àìbò ní sùúrù àdédìí egun èyí náà tó wọ́n mọ́ lọ àìbò ní sùúrù àdédìí egun èyí náà tó wọ́n mọ́ lọ. elaike like ẹ mi oh ẹ project fm radio mi níbi tí mo ti nílò ìrànlọ́wọ́ ẹ̀yẹn níbi ẹni èèyàn bí èèyàn èyí tọ́lọ́wọ́ bá rán sí mi tí ọlọ́wọ́ fọwọ́ tọ́lọ́kàn láti dìde ìrànlọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní mo nílò ìrànlọ́wọ́ yẹn five hundred tí ó fún mi ní one tàbí jù bẹ́ẹ̀ lọ so àánú Olódùmarè ò ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ ìdáwọ́lé wọn yọrí sí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 account number yìí ni four zero nine one eight nine nine three nine three four zero nine one eight nine nine three nine three orúkọ tó wà ń bẹ̀ awikonko tv and advertising company limited awikonko tv and advertising company limited uh, tó bá wá jẹ́ access bank orúkọ tó wà ń bẹ̀ the values heritage ventures the values heritage ventures account number